gbàgbé bàbá tó bí ẹ ìyá tó bí ẹ sínú sàré àwọn afá alájókò yìí bàbá ṣàdúrà fún ẹ lógún ọdún tíyá rẹ bá ṣépè ẹyọ kan àdúrà gbogbo wa yóò lè mọ àdúrà tíyá ẹ bá ṣe fún ẹ tí bàbá ẹ bá ṣe fún ẹ ó important ìdàdúrà pásítọ̀ rẹ ìyá ẹ̀ ń pè ẹ́ ó wá ní pásítọ̀ ló gbọ́dọ̀ pẹ́ ó wá ń sáré lọ ọmọ pé wèrè ó ń tàn tí ní mẹ́ta. àtòrí ẹ̀dá wa sáyé your purpose of creation ẹni tó di forty years yìí ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹni tó pa stepping stone tó wọ̀ sí kádàrá rẹ̀ ni. mọ́tẹ́ yẹn ọ̀pá ọ́ ni o bọ́ bá pa ó lè má rú jẹ́ rẹ̀ lọ́wọ́ o torí wo ní sí láyé mọ́ òun lè ti ṣe tí ó dùn mọ́ lọ. káàárẹ̀ káàsán ẹ̀kúrọ̀lẹ́ ẹ̀kálẹ́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 alààyè tó jókòó lòun náà. alukuraan ni wàlá tata wàláwò káwọn máa ń gọ́dí bá lọ́wọ́ alẹ́ im. yóò yóò yóò di náà mánu. lọ́kàtà wọ̀ ilé wọ́n máa ń gọ́dí bá lọ́wọ́ alẹ́ im. Kọ́dí yẹ́ ìsú nínú àfihàn. Kọ̀mọ́ ìsàlẹ̀ kú fà á. Mìnì àṣìhà ìní gbèdé. Ọ̀rọ̀ náà ní wà látàtà wá ńlá ó. Látàtà wá ńlá ó kó máa ń gbọ́dí gbàngbà wò. Àlẹ́. Ọ̀rọ̀ náà ló jẹ́ ká mọ̀ pé orí burúkú a máa ràn. Bórí eré ṣe máa ràn náà lórí burúkú máa ràn o. Yéé láàtàtà wà láwò ẹ gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀. àwọn tọ́lọ́hún bínú sí ìbínú ọlọ́run pọ̀ lórí wọn o ẹ gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀. kọ̀míyá ìzú mi náà ni àṣírò tí ká máa yẹ ìsàlẹ̀ kó fà á. mi ni àṣà bẹ́lẹ̀. kan páwọn pàdé ọlọ́run they've lost hope that they will meet their creator one day. Allah. They never believe in hereafter. Operator. They never believe in Yawm al-Qiyamah. قد يئسوا من الآخرة. كما يئس الكفار من أصحاب القبور ọlọ́run ní wọ́n ti jákàn níbi páwọn pàdé ọlọ́run níjọ́ kan bí ìgbà tí kèfèrí bá jákàn níbi àwọn òkú ẹ̀ tí ń bẹ ní sàárè. ó túmọ̀ sí pé tó bá kírun ó gbàwẹ̀ ó yọ zàká àwa là ń dìrun àtàwẹ̀ mọ́yà àwọn nǹkan kan bẹ kéékèèké tó jẹ́ pé máa ń ba gbogbo nǹkan yẹn jẹ́. kàmá ìsàlẹ̀ kò fà ọlọ́run ní kèfèrí lẹni tó gbàgbé òkú ẹ̀ sínú sáré. nínú àsíá lèlè kókó. báyọ̀ bá dàrú mẹ́ lọ́wọ́ ronú dáadáa ọjọ́ wo ló rántí àwọn òbí ẹ̀ kan yìí. okùn kì í gògògògò kó má níbi tán ti fà wá. tẹ́lẹ̀ fóònù tá ń lò fóònù tó ní kọ́ọ̀dù ni nígbà tó yá GSM dé bó ṣe jẹ́ GSM dé tó yẹn n tó kọ̀ nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ mast tó kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ gbogbo ibi tí wọ́n ti kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ nǹkan ẹyọ kan náà ni o. ní last month akànṣàdédé jí la rí pé gbogbo nẹ́tíwọ́ọ̀kì ò ṣiṣẹ́ mọ́ ọjọ́ yẹn la mọ̀ wípé intamu dání ìpọ́ heavy lọ́wọ́ nígbà tí ó connect anything mọ́ ó kálukú sọ bí ó yí ni pé àṣekíní yìí heavy báyìí àṣekíní yìí heavy báyìí kí ló wà fátà fírí nẹ́tíwọ́ọ̀kì lò mọ́ wọ́n ní kọ́ọ̀dù kan tó wà lábẹ́ submarine cord tó wà lábẹ́ Pacific Ocean wọ́n ní làwọn kan lọ gé wọ́n torí bọ abẹ́ òkun wọn lọ gé bí Pacific Ocean bó ṣe jìnnà sí bíbá yìí tó wọ́n ń gé báyìí àdẹ̀rí fóònù ló ń bímọ. bọ́rọ̀ mọ̀lẹ́bí ṣe rí nu okùn kan ló so wá pọ̀ o tánàbí bá ń sọ pé kọ́ ọ̀tẹ̀ ọ̀rá láàyè jẹ́kúlò lè jẹ́ nà. Sifiara of family God can never witness the paradise. Ànábì lẹ́ni ọba jákun ẹbí kò ní wà ní Jẹ́nà ó wá àyàkárò pé okùn wo ni okùn tí O ṣe é fojú rí ni okùn tó ṣòwò àti bàbá ẹ̀ pọ̀ okùn tó ṣòwò àti ìyá ẹ̀ pọ̀ okùn tó ṣòwò àtàwọn fámìlì ẹ̀ pọ̀ okùn tí ò ṣe fojú rí ni o níbi two years ago wọ́n persecute àwọn ọmọ nàìjíríà ní south africa àwọn ọmọ south africa ibo lọmọ nàìjíríà ó dé tá à nílò wọn má gbà nàìjíríà àwọn olórí wa ní ẹ̀yà olóògùn sàn kò sílùú tó dàbí nàìjíríà atẹ́gùn wa ọ̀pọ̀ jù òjò wa ọ̀pọ̀ jù ilẹ̀ wa wà fátàì gbogbo nǹkan wa ló lọ déédéé àwọn ọmọ south africa wa yà wọ gbogbo ibi tí wọ́n ti ń ta electronics bí a ṣe ń jí tẹlifíṣàn kó náà ń jí fírísà kó wọn kó gbogbo ẹ̀ tán kó didi mọ́ọ̀lù kan tí ó sì kankan bẹ̀ wá. àwọn tó ní mọ́ọ̀lù sì ń wò wọ́n ràn. ẹ̀ẹ̀kan náà ní ọkàn rí pé gbogbo táwọn jí kó lọ yẹn kò sí ṣiṣẹ́ mọ́. àṣekọ̀ọ̀dù kan bẹ̀ tó jọyìn gbogbo tẹlifíṣàn tá à ń lò mọ́ kọ́ńpìnì tó ṣe wọ́n yọ gbogbo ẹ̀ kúrò lórí setting gbogbo ẹ̀ dàgolo lásán ni fúnra ń kálukú ní lọ́dà nǹkan ẹ̀ padà. bọ́rọ̀ mọ̀lẹ́bí ṣe rí nu bọ́rọ̀ ẹbí ṣe rí nu okùn tó sọ̀wọ́ àti bàbá ẹ̀ pọ̀ tí ò ṣe é fojú rí ló lè jẹ́ ó ṣépè fún ẹ tí ó mọ̀ ẹ tí ó dẹ̀ ṣàdúrà tí ó mọ̀ ẹ. okùn tó sọ̀yà àtọmọ pọ̀ kò ṣe é fojú rí bó ṣe lè wù kíbi tó wà ó dènà tó ìyá ẹ láṣẹ lórí ẹ remote control ayé ẹ̀ ń bẹ lára àyà ẹ̀ tó bá fi bẹ lọ́wọ́ ọlọ́run ò ní bẹ́ẹ̀ ni tó bá fi ṣépè ọlọ́run ò ní mo gbà bẹ́ẹ̀. àní gbogbo agbórí alájọbí ṣe ti ò dá. ṣe ti ò dá. ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san. ṣẹ́gbọ́n ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san o. ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́sàn-án ọlọ́run ló kù tí ò san wọ́n lẹ́sàn-án. kí ló lè dé bẹ́ẹ̀ tó fi gbàgbé bàbá tó bí ẹ ìyá tó bí ẹ sínú sàré àwọn àfáà la jókòó yìí bàbá ṣàdúrà fún ẹ lógún ọdún tíyà rẹ bá ṣépè ẹyọ kan àdúrà gbogbo wa yóò lè mọ ẹ àdúrà tí ìyá ẹ bá ṣe fún ẹ tí bàbá ẹ bá ṣe fún ẹ ó important ìdàdúrà pásítọ̀ rẹ ìyá ẹ̀ ń pè ẹ́ ó wá ní pásítọ̀ ló gbọ́dọ̀ pẹ́ ó wá ń sáré lọ ọmọ pé wèrè ó tàn ti ní mental problem. ní tìtorí yìí pé ibi tó jẹ́ headquarter àdúrà ló ti fi sílẹ̀ ńlẹ̀ yẹn kẹta ló ń jẹ́ pásítọ̀ ta ló ń jà fà lẹ́gbẹ̀ẹ́ bàbá tó bí ẹ lẹ́gbẹ̀ẹ́ ìyá tó bí ẹ. àdá ọlọ́run mọ ọlọ́run tiwa tá a mọ̀ lórí lẹ́nu tí ò bá sí òbí tó mú wa wáyé a mọ̀ pa wáyé. tá a bá lókù lọ́run àfi ká máa rántí wọn ní gbogbo ìgbà ká máa ṣe ziyara wọn ká máa lọ bí sàárè wọn ká lọ sálámọ̀ sí wọn ká má gbàgbé wọn síbi tá a gbé wọn sí ká ṣe sàárà bá a ṣe ń ṣe lọ́jọ́ yìí ni fún ìyàwó Sherifat Abẹ́ní fọwẹ́wẹ́ bá a ṣe ń ṣàdúrà fún wọn lẹ́nìí ká máa ṣàdúrà fún wọn báwa ṣe ń ṣàdúrà yẹn àwọn náà wọ́n máa wá dádúrà padà fáwa náà nígbà táwọn bàbá wa ń dá wákà pé òkú ń ṣáájú ra fara ayé pé ká yọ yẹyẹ kọrùn ó yà wọn lẹ́yìn náà ó tó dàbí àwọn lẹ́yìn náà ó tó dàbí àwọn lẹ́yìn náà ó tó dàbí àwọn o lẹ́yìn náà ó tó dàbí àwọn lẹ́yìn Afa mi ti ń bẹ ní kalẹ̀ fọdílà tó sẹ́yìn bàbá wa ní ẹjọ́ kò ṣe kọ́ọ̀sì ibi àgbà bá dàgbà dé lọ́mọdé dàgbà bá ní o aṣíwájú wa ni wọ́n níbi iṣẹ́ alálàájì ọlọ́run dẹ̀ sọ mí dọ̀gá mọ́ wọn lọ́wọ́ wọ́n dẹ̀ sọ̀rẹ́ńdà fún mi àwọn táwọn máa ń sá tẹ̀lé ní Mẹ́kà ní 1990 early 2000 àwọn náà jókòó yìí níjọ́ tọ́lọ̀ wọn aṣọ mi dọ̀gá wọn wá bá mi lé wọn ni mo sọ̀rẹ́ńdà fún ọ n ò sì dín ò ní lo owó fún ọmọ láyé bẹ́ẹ̀ náà dẹ̀ ṣeṣe tá a fi jọ parí ìjọba okùn tó so wá pọ̀ okùn tó yí ni o tí wọ́n bá ń sọ pé bàbá wa dáyàká yẹn àwọn tí ò ní làákàyọ́ máa sọ pé bọ́ọ̀lù òkú ti ń ṣàdúrà fáráyé ẹ̀yin àfọ̀nbídìí àyẹ̀túgbẹ́dẹ́. Allahu yatawaffal anfusa hina mautiha wallati lam tamut fi manamiha wa yumsiku allati qada alayha al-maut wa yursilu ukhra ila ajalin musamma Quran chapter kini máa wò ọlọ́ni aláwọ̀ yàtà wà fàlẹ̀ àǹfùsà ìnà máa ti yá. aláwọ̀ yàtà wà fàlẹ̀ àǹfùsà ìnà máa ti yá. ọlọ́run lèmi ọlọ́run ni mo máa pa ènìyàn ìnà máa ti yá wí sínú microphone ni nígbà tó bá yẹ kó kú. ọ̀nà mẹ́ta lẹ̀dá gbà kú láyé màláìkà kú a máa pààyàn rẹ́kọ̀dù tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ ní owó kò gbọ́dọ̀ kọjá yẹ̀ ọlọ́run tó dá màláíkà kú gan máa pààyàn fúnra ẹ̀ tọ́lọ́run bá bínú pààyàn ìbínú ní ìfà tọ́lọ́run fi pààyàn o ọlọ́run ó overtake màláíkà kú níjọ́ tí kú bá kan ń tọ̀hún màláíkà kú ọmọ wa wà kí lórílẹ̀ yóò máa wá rí sáyìn pé inú sàárè lọ́wà ó sì ti kú ó ti lé lọ́dún mẹ́wàá tọ́lọ́run ti pa màláíkà kú ó sẹ̀ wá lọ bá nu sàárè yọ̀wá jí dìde òní lọ ṣẹ̀ṣẹ̀ kú o èyí tó kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn òun ṣe fàájì tẹ́lẹ̀ ni ọ̀ṣẹ̀ṣẹ̀ kú kú ọ̀ríjìnà ni ọlọ́run tó dá ọlọ́pàá ọ sàtífíkẹ́ẹ̀tì ikú rẹ lọ́sẹ̀ gbà lẹ́yìn. àìmọ̀kànmọ̀kàn lèyàn máa sọ pé bẹ́ẹ̀ nìkan bọ́jọ́ kú mi ò pé wọn lọ́run àìmọye àwọn tí wọ́n lè ràn yẹn sọ. Allahu yatawaffal anfus ọlọ́run lémi ọlọ́run gangan mò ń máa ń pààyàn yàtọ̀ fún tàṣàrà ìlú bí ìlànà ò ti hà támọ̀tù fi mànà mi hà. ẹlẹ́ẹ̀kẹta àwọn tó máa ń pààyàn ènìyàn lè pààyàn tọ́jọ́ kú rẹ̀ ò tí ì pé mọ́jẹ́ ọ̀pá ọ ni o tọ́ba pa ìjọba òmu ó lè jẹ́ pé omi ó ṣe gómìnà lẹ́yìn ikú rẹ̀ o mọ́jẹ́ ọ̀pá ọ ni o ọlọ́run tó dá wa gan ó lè foríjì o ó mọ̀ páwọn kan kúkú sàrà àlàyé tọ́ba nírọ́ ni ẹni Mùsá panu Kùránì kílẹ̀sẹ̀ rẹ̀. Musa pa ó kúkú sàrà torí pé tí Musa ò bá pa Musa ò ní débi kádàrà. Ọlọ́run tí wọ́n á fi ṣe fáàrí pé wọ́n kọ̀ tàìtàn nafsan Musa ṣe bọ́ pààyàn wọ́n lè jẹ́ iná kamínà lè èmi ni mo là ó nínú ìbànújẹ́ pápá àyàn ni ó wọn ò bá pàwọ́ náà di wọ́n fata ní kàfùtù náà mo wá sí different form of problem mo sílẹ̀kùn rẹ̀ lẹ̀ fún ọ wọ́n lọ bí sasini na fi àlè madian kó tó wá lọ sí àtìkú ní madiana fún mọ̀jẹ́ ìta alákọ̀dárí ya musa níta torí ẹ̀dá wa sáyé your purpose of creation ẹni tó di forty years yìí ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹni tó pa stepping stone tó wọ̀ sí kádàrá rẹ̀ ni. mọ̀jẹ́ yẹn ọ̀pá ó ní o bọ́ bá pa ó lè má rojẹ́ rẹ̀ lọ́rùn o torí wo ní sí láyé mọ́ òun lè ti ṣe tí ó dùn mọ́ lọ ó lè ti tọrọ àforíjì kan náà wọ́n yẹ mojú kò fún. ó lè gbàgbé àforíjì yàn kódà ilẹ̀ tí ó jẹ́rìí pé lórí òun lọ pa sí ọlọ́wọ́n fà ní ẹ̀yà ilẹ̀ náà yìí sọ̀rọ̀. Allahu yatawafa li anfus ọlọ́ni èmi ni mò ń máa ń pa ẹ̀mí níjọ́ tí kú ẹ̀ bá pé wọ́n lè ti ilé ìtọ́jú fi mọ̀ náà ní ha tí òkú tó ti kú àtọmọ rẹ̀ ti ń bẹ láyé wọ́n máa ṣe mítìnì lójú àlá wọ́n jọ máa sọ̀rọ̀ ìgbà tí wọ́n bá parí ìpàdé wálẹ̀ tí lámútẹ̀mút fi ràyàrìyà eléyìí tí ń bẹ láyé tọ́jọ́ mọ tọ́jọ́ ọkú rẹ̀ ò tí ì pé òun ó padà sáyé wáyù síkù lẹ́yìn tó lọ alẹ́ ìrìnàjò. máa ń lánàá rí bàbá ẹ̀ ìwòyí ìjẹta mo rí bàbá tó bí mi inú mi ń dùn ní sẹ̀kẹ̀ mo tiẹ̀ ti gbàgbé pọ́n ti kú mo ti jí tán kí ni ó tó bàjẹ́ pé ah! bàbá yìí mọ̀ ti lọ. mo bọ̀ ọlọ́ni ètò ti kú tẹ́ bá ti ṣèpàdé tán tẹ́ bára yín sọ̀rọ̀ tán ó ti wà lábẹ́ àrẹ́sìtì ọlọ́run yum sick èmi ọlọ́run wà àrẹ́sìtì ẹ̀ padà ètò ti kú yẹn á dà padà sáàyè ibi tó wà tẹ́lẹ̀ ìwọ tó ń bẹ láyé tó lálàrí ìyá ẹ tó lálàrí bàbá ẹ wáyé orí sí lu okòrò ìlà ajalè mùsàmà. èyí tí ń bẹ láyé àwa dá padà sáyé kó náà tún lọ lùgbà díẹ̀. iná fi lálé kálá ẹyẹ bí ìfọwọ́wẹ́ ẹnìkan ló lọ bá mi mo ń bọ̀ wá kí àwọn àfa mo ń bọ̀ wá kí àwọn pàtàkì níjókòó mo rí ìyá mi pòfẹsọ pẹ́là ìyá dáadáa ni wọ́n ẹ kú ìyẹn ọjọ́ sí ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ jẹ̀wọ̀n ọmọ náà pẹ̀ àjọpàdé ìlú èbó ni níbi ìgbéyàwó Kudrat kọ́nọ̀mbà àfàlùbáríkà sí ìgbéyàwó náà ẹnìkan ló bi ànábì léèrè sallallahu alaihi wasallam ó ní máa ta ní àbáwọ̀ ìyá bàbá tó bí òun mà ti kú wal baqiya alayya min birrin àbáwọ̀ ìyá abárúhùmọ̀ bì kí ló ṣẹ́kù tí mo lè máa ṣe nínú rere tí ọmọ jẹ́ ládàá fún mi lọ́dọ̀ òbí mi anabi wa sọ pé al-istikfaru lahuma nǹkan mẹ́fà lọ́mọ ṣe àkọ́kọ́ ni máa ṣàdúrà fún wọn wassalatu alayhima máa tọrọ àforíjì fún wọn máa tọrọ istikfaru fún wọn ẹlẹ́ẹ̀kẹta wasilatu ra'ami lẹ́lí ìlà túsàn ìlà àdìhìmà mọ̀lẹ́bí tó jẹ́ pé kọ̀bá tí rò pọ̀ tí ò bá sí tàwọn òbí yìí ẹbí títí ń já wọ́n máa lọ sokùn ẹbí pọ̀ tó o bá ti ń sokùn ẹbí pọ̀ inú òbí yẹn máa dùn èèyàn gbọ́dọ̀ dárújókòó yìí lẹ̀ pé káàbọ̀ ń ṣàdúrà fún màmá òun kọ́ wá jẹ́ pé gbogbo àwọn àbúrò rẹ̀ gbogbo ẹ̀gbọ́n rẹ̀ ní ẹ̀ ti dọ̀tá kọ́kọ́kọ́ náà sùn yẹn pọ̀ náà wò irú ẹ̀ ló gbé mi débi ara rere tí bàbá for we of London tó ṣe fẹ́mi Alhaji Abdulfatah kò yẹ kí n wà ń bí ilé ni wallahi alazim ta la yọ́lẹ̀ ní Ìbàdàn. Ìyálọ́jà Tinubu ni. Ìyálọ́jà Tinubu àjọ fẹ́ débi prógrámù gọ́fúnà mo ti wà pẹ̀lú wọn lálẹ́ àná àti láàárọ̀ yìí àti tó lọ bí mítìn rọ́bítà bí ìyá ṣe ń sọ pé àfáà mi ọ̀yà àjọmọ́ ẹ lọ èmi náà sì ń dọ́gbọ́n rìn lọ́nu mọ́tò torí mo rántí pé fàtà ìfọwẹ́wẹ́ ló ti júra yìí lọ́ọ̀ mi. fọwọ́ of London ló ti júra yìí lọ́ọ̀ mi. èmi náà ń ti júra yìí náà. lẹ́fún sáré báríkà mo dúpẹ́. bàbá wa ṣe àlùkọ́sì mi ẹ bàbá tó jókòó yìí tí mo bá wọ London gbogbo sẹ́tì bá ń ṣe wọ́n pàtì ọ̀gá iléeṣẹ́ ni wọ́n wọ́n wá sọ̀rọ̀ àwọn di driver ni wọ́n wá gbé mọ́tò wọn sílẹ̀ ọ̀kan ló the best car téèyàn lè rí nínú London wọ́n máa gbé mi kiri àwọn ni wọ́n wá sọ fún mi pé ọ̀kan náà àwọn ìyá wa fẹ́ rántí wọn kí wọ́n á ní mò ń ṣe nǹkan kan lọ́wọ́ anábì ní nǹkan mẹ́fà ní ká ẹsẹ̀ fọ́ọ̀kùn yín kí wọ́n á fi tàkà kó lẹ̀ kí wọ́n á kí àwọn àfà anábì ní wàsílàtò rahman lẹ́yìn ilà tó ń sọ ilà bìhìmọ̀ ẹbí tó jẹ́ pé ìbá ti já tipẹ́tipẹ́ existence àwọn òbí ẹ̀ ni ò jẹ́ kó já anábì ní máa sọ́pọ̀ o ètò òyí ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn ọ̀pọ̀ ju tó yé wọn lọ bẹ́ẹ̀ nìkan bá ti di christian nínú ẹbí kí lọ́kà ẹ̀ ìwọ lọ́lọ́run tó dájọ́ ni okùn ẹbí yẹn ni ò gbọ́dọ̀ já ẹ gbọ́dọ̀ jẹ́ kókùn ẹbí yẹn ó já tẹ́ ẹ bá fẹ́ ṣe mítìnì ẹbí lèmọ́mù inú yóò jókòó pásítọ̀ òjókòó lẹ́gbẹ̀ẹ́ ẹ tún dì mọ́ra yín ibo lẹ́yìn ti gbẹ́sìn wá tẹ wá ya wèrè kalẹ̀ tẹ sọ̀rọ̀ yín di ọ̀tá humanity làkọ́kọ́ ènìyàn ní ènìyàn lèmi ló sọ wá di ẹni tá a jọ ń sọ̀rọ̀ ẹ̀sìn tá a gbẹ́rù lẹ̀ Yorùbá ló kó bá wa dé ní àrùn àwa ẹ̀sìn mọ́rí awàmọ́rí wàmọ́rí wàmọ́rí àwa sọ̀rọ̀ àwa dọ̀tá kírísítẹ̀nì ò kí mùsùlùmí mùsùlùmí ò kí kírísítẹ̀nì so gbọ́ pé Saudi Arabia àti Israel ó gbọ́ pé ṣépè fúnra wọn rí ni when it come to business ọ̀rẹ́ gidi ni wọ́n kí ni tiẹ̀ ti jẹ́ kí lọ́kàn níbi ìfọlẹ́sìn àti Israel jẹ́ ń jà ọmọ bàbá kan náà ni wọ́n ìjà lóde ní ń pa ní ń pàtàn rọ fúnra wọn anabi ibrahim ló bí gbogbo wọn àrọmọdọ́mọ yakub gbogbo wọn ẹni ó ní christianity jésù àtànábì muhammad ibrahim ló bí bàbá bàbá àwọn méjèèjì kí ni tiẹ̀ ti jẹ́ tọ́mọ wá ya ibi tiẹ̀ tọ́ba lè di kírísítẹ́nì ọmọ ẹbẹ̀ lọ́n fún ni kọ́lọ̀ ó pè padà ó dẹ̀ mọ́ wá ń tọ́ dáa tó fi mọ́ fà àmọ́ àwọn tó jẹ́ pé gbogbo àwọn afá ńláńlá ti hàn jókòó kèfèrí ni wọ́n lójú àwọn afá mi ṣe ní ọ̀wà rí christian tí ó pè léèyàn rí yóò lò ní bídíà ni wọ́n oníbídíà ni ọ̀nbẹ ní nàìjíríà olóòní kí ẹlẹ́sìn christianity àmọ́ ń gbà tó dé london ilé tó ń gbé christian lónìí ó ẹ̀sìn jọ ń gbé lálàáfíà ọwọ́ ẹ̀rọ̀pléènì ó lè sọ yí pé pilọ́ọ̀tì tó pilọ́ọ̀tì ẹ̀ o tí ọba ti ń ṣe mùsùlùmí kájá ọbọ̀ jẹ́jẹ́ rẹ̀ lójókòó nínú ẹkọ́nọ́mì tó wà ẹni ó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ abọ̀rìṣà ni ní India ẹ̀sìn jọ jókòó ẹ̀jọ́ ń jẹun lálàáfíà àmọ́ ń gbòó délẹ̀ Yorùbá tó rí ọmọ ìyá rẹ̀ ó sì ń pè lọ́ta ọlọ́ ó yẹ kán yí ọpọlọ rẹ̀ wò Kírísítẹ́nì ò lè dé Jerusalem lénìí kọ́ wá ní ìlú mi ní Jerusalem mo ti dé ológo Kírísítẹ́nì ló dé ẹ̀sílẹ̀ kan láì ní físà lọ tọwọ́ bàtẹ̀ ẹ̀wọ̀n ní òkùsì kí mùsùlùmí ó dé Saudi kó ní innamal mu'minina ikhwa ọmọ ìyá ni wá ó nínú Islam èmi ọmọ ìyá yín mo dé yìí ó tí ọwọ́ àwọn ọlọ́pàá lárúbáwá bá tẹ̀ yóò gbàgbé ọjọ́ tí ìyá rẹ̀ sunrun ẹ̀. ìlú kan náà tá a jọ gbé tà ní di ni this is the only city we have this is the only land we have where we can live without visa without visa why can't we practice peaceful coexistence. kí ló dé tà níjọ gbé lálàáfíà àwọn bàbá wa mẹ̀sìn ṣe jù wá lọ tẹ́lẹ̀ gógó bá ń lu ìlú egógó lọ tó bá déwájú mọ́sálásí ńgbà kan yóò sì stọ́ọ̀pù ẹ̀ nísìnyí ò stọ́ọ̀pù kankan mọ́ ńgbà àtijọ́ dá sírọ́ọ̀fù kí ni tí mo sọ débẹ̀ ẹbí yín dọwọ́ yín o tẹ́ ẹ bá fẹ́ kí inú òkú yín ọmọ dùn ẹ máa tó ẹbí pọ̀ nínú ẹbí a lè ṣe kámọ́ rẹ̀ lẹ́nu orísọ̀ kò sẹ́ni tí ó lè bú yọ wà nú ẹbí a sì lè má rẹ ẹni tí ó jẹ́ ń tù bí àgùntàn a lè ṣe kámọ̀ ahun nínú ẹbí a dẹ̀ lè ṣe tó lè gbéra ẹ̀bùn kódà olófòófó ọlọ́rọ̀ èèyàn wà ní ẹbí ẹ̀dọ̀ mánéjì ara yín ni <laughs> níjọ́ olófòófó tìta bá dé ẹ̀yìn náà ní kan nínú ilé náà níjọ́ tọ́ọ̀gì tìta bá dé ẹ̀yìn náà nìkan wọ́n jọ fà á ẹ̀dọ̀ mánéjì ara yín ni ẹ̀ lè torí ilẹ̀ òbí kẹwàá sì fi àkọ́dọ̀ fi lẹ́sàn. ní parí kí n tó lọ sí parí mo kí fọdúnlá tó ṣe cousin fa asaasi àfáwà dáadáa ni wọ́n àfáwà dáadáa ni wọ́n wọ́n jù wá lọ lọ́jọ́ orí o wọ́n dẹ̀ sí ní ọ̀mí níbi iṣẹ́ hajj àmọ́ wọ́n gbà fọlọ́n lára mi ọlọ́run kó bá mi san yín lẹ́sàn-án dáadáa bàbá bàbá ṣe murtado salaudeen chance mc mo mọ̀ fẹ́ràn gbogbo uh, in fact yàtọ̀ fojú yín tó rẹwà àwọn àkùwàlù yín gan ó gbé èèyàn mọ́ra ọlọ́run ṣe àlékún àlùbáríkà náà Sheikh Daud Asarawi àwọn dà bàbá mo kì í mo kì í Sheikh Abdulwasi Abbas Ajírọ́ba ẹ̀yin la Ajírọ́ba sẹ́gẹ̀mí náà rọ bàbá yìí tọ́ Alhaji wa Abdul Lateef láti Kìsì ah, ẹ̀yin ò jẹ́ gbọ́dọ̀ mọ́wàá bíi ẹ̀yin gangan ló ní nǹkan láti Kìsí tó fi dé Jẹ̀bú tó fi dé Èkó ìran fọwọ́wọ́ gbàgbé ìpìlẹ̀ wọn o èyí tó mú Barack Obama tí ó gbàgbé pọ́mọ oko Kẹ́ńyà lòun kí ló mú wọn tí wọ́n wà gbàgbé ìran rẹ̀ nínú ìlú tó wà proud of ibi tí wọ́n ti ṣẹ̀ wá nílẹ̀ Yorùbá yìí Òkè Ògùn jẹ́ kan they are always proud of their town they are always proud of their culture even they are always proud of their language dálẹ̀ tí wọ́n tẹ̀yìn fi ṣe yẹ̀yẹ́ yẹn they are always proud of it. ọ̀kan ní nǹkan tó jẹ́ fẹ́ràn òkè ògùnú odidi ni wọ́n wà wọ́n ṣe é pín ìjà ń bẹ láàrin wọn o bẹ̀tẹ̀ ilé mà tán bá rí párá àtàkàn fẹ́ wà ní wọn ìsinmi wọn ṣe bí ẹni pé wọn bára wọn jàrí wọ́n sì ń gbára wọn ní nǹkan lẹ́yìn àbáfọ̀ wí of London ẹ má bínú jèrè mo wá kí ìyá wa lady bella ọjọ́ ìtànà ẹ̀yin náà ní lánàá ẹ̀yin náà ní lẹ́nu lẹ́tọ́rí bí ọmọge tí bàbá bella bá ń wo ẹ̀yìn lọ́rùn inú wọn tún máa dùn ní pé abẹ́rẹ́ rí máa jẹ́ ló tó yọ̀ǹkì wáyé ẹ̀mí yóò túbọ̀ kún sí o ìfẹ́ tó ń bẹ láàrin yẹn àti bàbá from of London ọlọ́run ní jẹ́ kó já alájà Medina fọwẹ́wẹ́ from USA àwọn dà láti USA ìlú ńlá nù ìjà àwọn àbí kàlẹ́mí náà ti lu yín dé ìlú ńlá ni ọlọ́run bá ní pẹ̀lú yín o ẹni tí ò jáde ní nàìjíríà kò ní jèrè ọ̀rọ̀ lára yín bó o ṣe lọ tó kí lo mú bọ̀ ọlọ́run ò ní ṣe ládàáwò wọlá àti tóbi alkohan olórí ẹlẹ́gùsì àwọn dà wọn adé wà ní ní northern dam Allahu akbar ẹ tún wá wálé nìyí náà kábíyèsí ò ní pa yín tì o gbogbo tí ó ṣẹlẹ̀ tí wọ́n fi ní ìfẹ́ rí mọ́ ọlọ́run ní tí ó ṣẹlẹ̀ ẹ̀mí yín ó gùn àwọn ọmọ yín ó yan jújú kábíyèsí lọ lójú ẹ̀mí yín obìnrin tó bá gọ̀ ní máa ń dúró pé òun jèrè ọkọ o bẹ́ẹ̀ bá ti jèrè ọmọ ó ti tó èrè ọmọ ló pàtàkì o sẹ́ẹ̀rẹ́ àwọn ọkùnrin orí bèbí lórí wa àwọn gbórí yí kiri ni bàbá ti kú óò bàbá àtàná ni orí bèbí lórí àwọn ọkùnrin kò dúró sójú kan rí ẹ jèrè ọmọ pẹ́ o. bákan náà ni dúpẹ́ fọláwiyọ òjò bárò òjò ń bárò àwọn dà. àwọn dà. àkí ẹ̀yin náà o alájà sherifat zebra zebra travel àmọ́ wọn ń gbórúkọ zebra travel dáadáa ẹ̀yin ni Allahu Akbar ọlọ́run san yín lẹ́san dáadáa ẹ̀ wá rí ilé bẹ́ẹ̀ bá fẹ́ kí inú òbí yẹn yọ mo mọ̀ọ́mọ̀ fi kíkí àwọn àfáà bọ àárín ni ká má fi lè rí fídíò yẹn gé tẹ́ ẹ bá fẹ́ kí inú òbí yẹn yọ ẹ̀sìn nǹkan mẹ́fà tànàbì ní ká ẹ ṣe àkọ́kọ́ ànábì ni ẹ máa tọrọ àforíjì fún wọn ìkejì ànábì ni ẹ máa ṣàdúrà fún wọn ìyá wa ní baba akí ẹ̀yìn náà ìkejì ànábì ni ẹ máa rántí ṣàdúrà fún bí ìkẹta ànábì ni ẹ máa rọ ẹbí pọ̀ irú bẹ́ẹ̀ ṣe ń ṣèrántí màmá lẹ́nu ọ̀rẹ́ wọn tó bá ṣẹ́kù láyé wáyé kìlọ́ wọn sọ ní ìdíjìmọ̀ ọ̀rẹ́ wọn tó bá ṣẹ́kù láyé ẹgbẹ́ nǹkan ránṣẹ́ sí ẹ lọ kí ọ̀rẹ́ wọn tẹ́ ẹ bá tí wọ́n nà ọ̀rẹ́ màmá yín màmá yín ọmọ bìlíf òun lẹ̀ ọ̀nà àbúrò màmá yín tẹ́ ọ̀nà màmá ọmọ bìlíf lọ́rùn pẹ́ sàpálẹ́ fún kí lẹ́lẹ́kẹrin wáyé kìlọ́ wọn sọ ní ìdíjìmọ̀ kò tí ìpèsè mẹ́rin náà ló wà níbẹ̀ ẹ wá rí ní parí kí n fìyẹn kó lẹ̀ ẹ̀yin tẹ̀ ń rojọ́ nítorí oúnjẹ ṣe sùúrù ẹ̀ dàpọ̀. yóò kárí. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Japan ìní màá fi kó nílẹ̀ mo sọ̀tàn yẹn nínú Ramadan mo sọ lórí rédíò Lagos àti eh, kí ni a ti pè tẹlifíṣàn station tá a lò TVC. TVC ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Japan lẹ́yìn second world war ẹ̀yin tẹ̀ ń pariwo bu ọbẹ̀ sí ọlọ́run jẹ̀tọ̀ jẹ̀tọ̀ lẹ́ẹ̀jẹ̀tọ̀ ọdún tí ń bọ̀ ẹ̀ dàpọ̀. Amẹ́ríkà ló lọ pa Hiroshima àti Nagasaki rẹ̀ ní 1847 ibẹ̀ yẹn náà ti bẹ̀rẹ̀ atomic bomb ní jíjù sílẹ̀ ẹ̀yin ọmọ ìyá ẹ lọ fa ọmọ ìyá yín mọ́ra o ìrántí òkú ò sí bí kẹfà ibi yín mara àwọn tẹ́ ẹ bá rí ẹránṣẹ́ sí wọn kí wọn àwọn tẹ́ ẹ bá rí ẹ máa exchange gift ẹ máa exchange oore ẹni tó wà lábúrọ̀dù kó fa ẹlòmíì tí ń bẹ nàìjíríà náà wọlé kò sí iye tẹ́ ẹ fún wọn nàìjíríà tó tó wọn náà èyí ò níṣẹ́ lọ́wọ́ ẹ establish ẹ sẹ́ríkà máa fún wọn ní hundred dollar two hundred dollar yẹn kò tí ì nítumọ̀ o establish wọn torá àkúkú mọ́gi tí ó kàn yín gbó wọ́n wá ju bọ́ọ̀bù sílẹ̀ ó kálukú ń sá ọmọ kan lójú ẹ̀ ni bàbá àtìyá ẹ̀ fi kú àbúrò ẹ̀ ni wọ́n jọ wọ́n ń sáré kiri láàrin pé ń sáré kiri oró bọ́ọ̀bù mú àbúrò òun náà kú ó wá ku ẹ̀gbọ́n nìkan ẹ̀gbọ́n wá gbé àbúrò rẹ̀ ó gbé òkú ẹ̀ sẹ́yìn ó wá bẹ́ẹ̀tì ẹ̀ mọ́ bọ́dí ara ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní rìn lọ nínú igbó sójà kan tó ń ṣe kámẹ́rà ló wá rí ọ̀dọ́mọkùnrin kan tí ò tí ì wọ fifteen years tọ́pọ̀ òkú ọmọ kékeré lẹ́yìn ó wá zoom kámẹ́rà rẹ̀ orí ó wá rìn lọ ibi tó wà ló wá ń bi léèrè pé kí ló dé ó lábúrò òun ni ó kú ni lójú ogun sójà yẹn wá ní sọ̀rẹ́ńdà rẹ̀ fún wa this body is too heavy for you to carry ọmọkùnrin yẹn wá ní is my brother he aren't heavy is my brother he aren't heavy bàbá àlìkọ́sì ni ó ní ọmọ ìyá mi ni kò jẹ́ wúwo kò jẹ́ wúwo bó ṣe ń wí bẹ́ẹ̀ ló ń fi eyín ẹ̀ jẹ ètí ẹ̀ tí ẹ̀jẹ̀ ń bẹ́ ní ètí ẹ̀. Pope John Paul ló wá rìpọ́ọ̀tì kìíní yẹn ló fi wádìí ti gbogbo ayé mọ̀tàn yẹn wọ́n ní kó gbé òkú àbúrò ẹ̀ fáwọn ó o ara ojúṣe òun àdéhùn tóun ṣe fún bí àwọn ni pé òun ò mójú tábúrò o ìgbà tó sì ti kú yẹn òun gbọ́dọ̀ líìdì ẹ̀ débi tí wọ́n ti kìrìmẹ́ẹ̀tì ẹ̀ ibi tí ẹ ti ń sun òkú àwọn tó kú sógun tí ẹ ti ń sun wọn ná fúnra òun lòun ò gbèdébẹ̀ báyìí àwọn sójà yẹn wá tẹ̀lé omi ń bọ́ lójú ọmọkùnrin yẹn ẹ̀jẹ̀ ń ṣe lẹ́nu ẹ̀ àwọn sójà náà ò lè kọ̀ǹtú ara wọn mọ́ pẹ̀lú omijé ẹkún ọwọ́ á sórí ìlà tó tó kàn ọwọ́ á àbúrò ẹ̀ ọwọ́ á e sínú iná tí wọ́n ti sún ọwọ́ á ìdà ẹ̀jẹ̀ wá ń sàn ní etí ẹ̀ omijé ojú ẹ̀ rò pọ̀ mẹ́ẹ̀jẹ̀ ló fi wá wà nínú tan Japan dọ̀la yìí pé inherent heavy is my, brother àdánwò wo lọmọ ìyá rẹ fi kàn ọ́ tó fi lẹ́ẹ̀ni kíra yín mọ́ láyé àdéhùn wo lọmọ bàbá rẹ tí ì ṣe fún ọ tó fi ló dọ̀run inherent heavy is your brother fa ọmọ ìyá rẹ mọ́ra tó bá fẹ́ kínú òkú ó dùn fa ọmọ bàbá rẹ mọ́ra tó bá fẹ́ kínú òkú ó dùn a lè gbé kámọ́jà bọ́ bá sọ bínú ìwọ náà bínú sí ẹjọ bínú fúngbà díẹ̀ bó bá dẹ̀ ti ṣe díẹ̀ tètè mú wálé padà ìyẹn nínú òkú ó fi dùn lọ́rùn o ọmọ akéwùgbẹ̀rù ìtò olùkọ́ ẹ má ṣe kà á nítorí pé èrè lóòlùwà fi san rè. ẹ̀dá ẹ̀sẹ̀ rere nítorí ọ̀nà ẹ̀dá ẹ̀rù ààrẹ nítorí ọ̀nà ọ̀nà ẹ̀dá ènìyàn. ọlọ́run sàn án lẹ́sẹ̀ dáadáa